àwọn òkè bàǹtìbàǹtì tí ń bẹ nínú ọ̀dà bìrìbìrì mọ̀ wọ́n kọ́kẹ́ fún olódùmarè ọba tó dá wọn tá a lè yàn tí òkìdí àlọ́ mi bí mo bá ń korí kí òkìdí elédùmarè ọba tó dá gbogbo wa tata gàràn tí ọkọlù tí rọ́lá rẹ̀ lọ́dá lóró o èmi ti dẹ́ngẹ̀ dẹ́ngẹ̀ mo ti dúró lórí àpáta ayérayé elédùmarè mo dúró gbọ́n mo dúró gèrèǹjẹ lórí ìjìnlẹ̀ tí irun gbogbo ẹ̀mí òkùnkùn oògùn ọ̀run rọ̀gbà yí mi ká lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mí òkùnkùn ṣe bẹ́ẹ̀ wọ́n pòórá bí iṣó ni wọ́n ń ṣe sọ́ọ́rì sà sọ́ọ́rì sà sọ́ọ́rì sà mo bá pàrùdà mo bá ń pe bàbá báyìí pé bàbá o bàbá o aládé ayérayé alágbádá ńlá parí ọ̀la aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn tó kalẹ̀ tọkọ̀rù ti wọ́n àánú ayérayé àlàfúnfún alágbòwòsàn tí wo tiẹ̀ láì lábẹ́ nínú alájìnlẹ̀ tó ti wà láti pilẹ̀sẹ̀ ká tó fìdí ayé sọlẹ̀ sórí òfurufú jágàdo ajé ti lọ́lá kò sọ̀dí wùkẹ̀wùkẹ̀ dágbó èsùrù asọ̀kọ̀ ọmọge ṣáájú ní ọkọ̀ asàkọ̀fẹ́ni tí ọ̀lẹ́gbà ń wẹ́jú asàbúrò fẹ́ni ayé ń pè ní àṣọ bẹ́ẹ̀ èsì ẹlẹ́dùnmarè o nígbà ọba ni mò ń ké síun ọba nílá nílá ọba nílá nílá nílá nílá nílá nílá ọba tó nílá tí ò ní bàbá ẹnì kankan lára ọba mànàmáná ojú àrùn mànàmáná ọba tí kọlẹ̀ ní yàrìyàrì bàbá tó fi yẹ̀dá yóò tútù tí gbogbo katapila ò lè gbé àtúni lórí dá lórí bá fẹ́ burú tán gbó akẹ́tẹ̀ fi àrò tí bá ní níbẹ̀ láì fọwọ́ kẹran alínilẹ́kọ́ sùẹ́kúndìrẹ́ alínibànújẹ́ ayọ̀dípò arọ̀nìdìgbà tí ìgbanilódò bá a bá kú aláàfin ọ̀run àfìtàyé kárin kése àní àgbà tó nílẹ̀ kílẹ̀ ọ̀rọ̀gún ọ̀rọ̀gún wọ̀rọ̀ nkọ̀kọ̀ àfọ̀sọ́pọ̀sọ́rẹ́ àwọn pàwọ́rù ọ̀ oṣó olórí ẹlẹ́bọ̀kẹ́bọ̀ fi ẹbọ ṣòfò dànù lọ́wọ́ àpanimọ̀wàgún akọ olórí gbogbo olókìkí òru àti tọ̀sán arínilẹ́pẹ̀ mọ́ pọ̀sẹ́ pìtàpìtà aramanda lọ́mọ yìí òtò tọ́rọ̀ ìran bàbá ta lọ́mọ yìí òrò tọ́rọ̀ gẹ́gẹ́ kọ̀mpútà ọ̀nàmìyányá irú èwo lè yí bọ́mọ sí òtá yọ ọdọ òyìnbó kábíyèsí ọba tó máa yẹ ìrẹ̀lẹ̀ àrọ̀ ọ̀tọ̀pátá jẹ́ ń pè kí n tó pò olúwo olúwo olùwà ọba ọ̀gá ògo èdègbèdè tán o ọba mi èdègbèdè mi bàbá o yorùbá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ lanlanlanla gbangagbangba diyara diyara tẹ́rẹ́ tẹ́rẹ́ tí gbogbo akẹ́wì kẹ́kọ̀ọ́ lè sọ tán ẹlẹ́dùnmarè o. ńlá gbogbo àwọn Baba. bàbá Baba. bí Baba. ńlá Baba. Baba. bí bàbá Baba. Baba. Baba. bàbá Baba. Baba. Baba. bí bàbá bàbá bàbá ìyálà Baba. àyà tó bí gbogbo yá Baba. bàbá mi ò yéyé mi ò bàbá sùn rẹ̀gẹ̀dẹ̀ tẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tìrẹ̀gẹ̀dẹ̀ gbàrẹ̀gẹ̀dẹ̀ Baba. gbàù gbàù gbàù kábíyèsí Elédùmarè ọba tineke nílé yíbo ọba èkó pèpèpè lómìnir potẹ́ǹsì ominisa yẹ́ǹsì kọ́kọ́rọ̀ mọ́sífù mẹ́sífù. ọkàn mi ti ń dá tọ̀tọ̀tọ̀ bí mo ṣe pe olódùmarè ọba ọlùwì mi wọ ẹni o ọmọ ayé ẹ̀tẹ̀mí nìkan sì ń dá aṣọ bí mo ṣe pe olódùmarè ọba ìwọ ọ̀gbọ́ bí gbogbo awúsá ṣe ń pè ọba ìná kúáná ọba ìná ń gẹ̀tíà ọba ọba ń gíjì aláàmù aláàmù òkìkí ń kẹ̀kẹ́ òkòmù kò ń gẹ wọn náà súná aláàlẹ́ ọba tí gbogbo faransé pẹ̀pẹ̀pẹ̀ bí wọn lè tí kara bi bí àjẹrẹ àmàrà àgbàlagbà bàbá àgbàlagbà olúwa ariwo inú ọlọ́bọ̀ nǹkan ń gbọ́ ariwo òjìlẹ̀ láti inú àwọn òkè ńlá wá ọmọràn àjìlẹ̀ tó ti inú bàrà tí ń bẹ nù pé kára wọn abatọgbọ oko atatẹgbọ àtòròǹgbì oníkúkúǹkú ọlọ́lá lànà àtàkùrà yèdèyèdè lówó yèdèyèdè lọ́mọ àbí ọ̀rẹ́ àgbègbè àṣàkẹ́ onígbà fún sọ̀kù sẹ́nubọ́nà ṣe tútù ìyanu ìyanu ọba ńlá ayé eléǹpé ọ̀rọ̀ káríkárí ayé ògògò gbogbo gbójúgbójú àdúgbò búragàdà búyọ òkúragàdà gbà ọ̀tàgbà àràgbà ọ̀ràgbà àràgbà awífúnnikáwí ọ̀rọ̀ sọ́mọlẹ́tẹ̀ ajímọ̀jà bíi ṣe àgbẹ̀sẹ̀. kábíyèsí o ọba tí gbogbo adé ń wárí fún làwọn wárí fún òyìnbó kàbọ̀ mo gbóúnjẹ wá ẹ jẹ́ àwọn ò ní jẹ́ ẹni kí n gbé ogun ayé mi tì síbi kan ni ẹ tó wá ń sọ fún mi pé àwọn àdílé kan gba lẹ́bàá àbànújẹ́ níbẹ̀rẹ̀ ọdún ìbò òní pé kọ̀dọ́dọ̀ ọ̀tà wa. ọlọ́wọ́ òjò kàn wá o. ọ̀rọ̀ rẹ jẹ mọ́ àbí ọ̀jẹ̀ mọ́ ó jẹ mọ́ pẹ́. ojoojúmọ́ la àtàlùjẹ̀nu tí babaláwo àtòkòkò ń bẹ̀ níṣẹ́ lójú ojúmọ́ àgbèrújà júbà ọba àgbèrújà júbà lé góńgó ọba àgbèrújà júbà lé wọn wọn ọba tí kojú lé kẹ́ni tuntun gbọ́dọ̀ blu lé lọ sí kéèyàn ọdún wájú kábíyèsí tí gúnyà yàn fún yẹn jẹ́ gbé ọ̀gá òjò gìrìrì tí mọ̀mánù bábọ̀ òrùlé aláìkókè ìkẹ̀dání kò ní tíkẹ́ẹ̀tì tí fi kó bàálù gbogbo àgbáyé lọ́wọ́ lọ́jọ́ gbogbo lọ́jọ́ gbogbo àsìkò gbogbo gbogbo gbogbo gbogbo aládé aláìlàkàwé olùkẹ́sìn tọ́lẹ̀wà tó tayọ gbogbo wúrà àwọ̀sọ́ jẹ́gbẹ̀nẹ́jẹ́gbẹ̀nẹ́jẹ́gbẹ̀ ah. níbi tí góòlù ti dàbí àkìtàn lásán bàbá mi o tí tó dọ̀bálá ní ọba tí gbadé lọ́wọ́ ọba èèyàn gbogbo kálẹ̀ kálẹ̀ kábíyèsí Elédùmarè olùwòsàn tí pẹ̀lú ẹ̀sẹ̀ tí ka dókítà láyà nílé ayé aláàánú ah. tí fi ọmọ tuntun ah. sínú ẹ̀ ń dáyé sọ pé dókítà ò lè bí ọmọ yóò lò tó jẹ ayé àtọ́kẹ́. eléyìí ò ní ní ọmọ. ọsibítì ọgbà àbísẹ́. òun wá lálàánú ayérayé. tí ìfọmọ tó tó. sínú ẹ̀ táyé sọ pé ò lè bímọ láyé. yóò tó fi ká lọ rẹ̀. yóò nínà tó fi bí bèjì lẹ́ẹ̀kan ṣoṣo. bẹ́ẹ̀ ni pé ìyá bèjì. ọba tí gbẹdun àrá dànù lọ́wọ́ ọmọ onísàkó tilẹ̀ lásán. orúkọ mi sì yanu faraba tí ifọ̀ tútù mẹ́lẹ̀ ẹ bá tu ẹ bọ́ lọ. ó tu lọ. àgbẹ̀gbẹ̀ jẹ̀mí. náà ìgbé ẹjọ́ ti ju adájọ́ jú ààrẹ ìtìlẹ̀ tí gbogbo àrí orílẹ̀-èdè gbára yìí lẹ̀ papọ̀ fún. tí wọ́n wá lọ bá àrùn yẹ́wọ́nì kèké tí ká lọ́ọ̀yà láyà ọdún ọ̀rọ̀ tí ti bá ẹ̀tọ́ lẹ́yìn lé mímọ́ aṣáájú gbogbo oníṣẹ́ eré gbẹngbẹlẹ kú ọba àṣàṣà sí bàbá mi lò dùgbàdùgbàdùgbàdùgbà tó gbé ìgùdùgbà láyìn sópin ewúrẹ́ la fi ṣe ọdún àgùntàn la fi ṣe ọdún aládé aláìlàkàwé o wà ní fi ẹ̀jẹ̀ gbogbo wa bọ orílẹ̀-èdè lọ́la Jésù ọba ògo all will be well kábíyèsí Olódùmarè ọba tó tóbi àró mo gbé ọ̀gá ẹni ọba fẹ́ jàyé pẹ́ ọlọ́run ọba mi lọ́yẹ kọ́ bá jàyé ọba tó ṣe é ké sí ọba dọ̀jọ́ òkú le àdùn ọba dìjọ́ ọ̀rọ̀ sùn ọ́ Jésù ọmọ aládé wúrà ilẹ̀ mi ké sí òmò mú kan mú tọ́dún mú bí ó gbé kan mo pe ọlọ́run ọba mi ló kọ́ tí jẹ́ mo pe Jésù ọba ògbó tẹ̀lé àgbàdo mẹ́ndínlógún tí ń bẹ lálẹ́ di ọ̀run gbogbo ángẹ́lì tí ń bọ̀ ọlọ́run ọba mi ṣiṣẹ́ lẹ́yìn gàgá mímọ́ tí wọ́n kọ́ mímọ́ mímọ́ mímọ́ forí balẹ̀ fún ọ̀làlẹ̀ bí ọ̀rọ̀ alágbárí náà bá ti ń dágbé bí tọ́jú obìnrin ajaga jìkìtì dúró bí nọ́mbà tí ò fẹ́ pín aládé nìkan so. kábíyèsí rẹ̀.